orúkọ làápàdá tájáfe jẹ́ orúkọ làápè kòkò tá a fi mọ̀ wípé òun àti lókèlè yàtọ̀ síra wọn orúkọ ọmọ nìjánu ọmọ orúkọ tèmi orí adé ọmọ babalárin tí ń jẹ́ dáṣàràfà ni òun jẹ́ kúlé ní tara ilé ẹ̀ káàbọ̀ ní tèrò ọ̀nà tó bá ti pẹ́ tá a bá ti rí ẹni ẹkọ́ àti làákìrẹ́ ẹni wọ́n ní dẹ́yìn okun náà kí wọ́n nílẹ̀ tìkìtì pẹ̀lú ní tilẹ̀ ìjẹ̀ṣà kẹ́ẹ̀tì ìkẹ́lẹ́ kí wọ́n nílẹ̀ tòǹdó ẹ̀ńlẹ́ ńlẹ́ òní wọn kí wọ́n nílẹ̀ tọ̀ṣun ẹ̀ńlẹ́ ńbẹ̀ wọn aráàlú ọ̀fà ìrìnjàgbé lẹ́mọ̀nà pẹ̀lú ìgòsùn máa bán ẹ̀lẹ́fà lóde Ìlọrin ẹ̀kún ní gbogbo ilẹ̀ ìgbómìnà salamu aleykum wa rahmatulahi barakatu fún gbogbo mùsùlùmí aláfẹ́ àfọyín gbogbo ọmọlẹ́yìn jésù kristi káàkiri gbogbo àgbáńlá ayé pátápátá porongodo láì dẹ́nì kankan sí tẹ́bágbẹ́ tẹ́bá sọ pé ẹ má họ àwọn kan ní mò ń kéde mi àti wọn ó yẹra wa ọ̀tọ̀ lórí pé ó kọ̀ọ̀kan làwọn yẹn náà tí wọ́n ń jẹ́ ǹjẹ́ tẹ́bá bẹ́ẹ̀ orí adé ọmọọba bọ́lá nìtìjẹ́ dá ṣàràfàyè méjì jásà asagbagwo tó rere ọ̀pẹ àgbègbè rèé lé oju ojú tó lé ojú tó kó wọn bọ́lá ìdá ṣàràfà ní jẹ́ bẹ́ẹ̀ fata adé ní kasim mi orísun tèmi nu ìpìlẹ̀ mi ma bọ́lá ìtìjẹ́dá ṣàràfà mọ́ ń wá dà á kàrọ̀ bókà wà mà kọ́lá wọ́rọ̀ fánú mọ̀kánú alẹ́ yá ẹ̀ nígbẹ́ o bá mi alhaji fata adé ní ìtìjẹ́dá kasim tí wọ́n ń pè ọ́ lóko yẹn tí ò sì ronú sí wípé irú ọkọ wo leléyìí. Sharafudeen Muhammadu Jami olórúkọ tèmi ń jẹ́ kí ló kọ tiẹ̀ kí ni rẹ̀. àti abápèyàn ní aníyèkáyé kò yẹ ká lè rí kò yẹ kó lè má lè sanwó ná ládùúgbò. gbọ́ bàbá pèyàn bí ẹni bàbá ti ń jáná ilé rẹ̀ kò ní yì káyé mọ́ o torí inú ilé rẹ̀ gan kò ní yì. èyí àti wárí tó jẹ́ wípé alàgbà bá ń kọ́lé alàgbà bá ń kọ́lé alàgbà bá ń kọ́lé ilé tẹ́nàtì ní ń wà tẹ́nàtì ń sọ fún ní quick notice káì bá ń kọ́lé tí ò lè dálé ara ẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀ pé bàbá péré bàbá péré ajá péré kòkò tá a fi sè bàbá péré ìkòkò ajá kò èyí àti wárí tó jẹ́ wípé ó kọ ọmọ nìjánu ọmọ tí yóò bá wí wọ́n kàwé yóò bá kéwù tíra ni wọ́n ní ètí rí tẹ̀já gbé yẹn wò njó tẹ̀ fìgbà kan ronú wò rí wípé ó kọ́ mi njó ṣiṣẹ́ pẹ̀lú ẹlẹ́dàá mi njó tẹ̀ fìgbà kan ronú wò rí jẹ́ pé ó kọ́ mi njó ní í ṣe pẹ̀lú ìsẹ̀mí ayé tí mò ń lò njó tẹ̀ gbéyàwó wé rí wípé njó wádìí rẹ̀ wípé ó kọ ẹ̀dá ó ní nọ́mbà ó ní àdàdí tó jẹ́ wípé bí wọ́n bá sọ pé ó kọ tí wọ́n ń jẹ́ leléyìí tá bá béèrè okọ ẹlòmíì kó kọ ẹtẹlòmíì ń jẹ́ leléyìí bẹ́ẹ̀ bá jọ fa nǹkan ó kọ rẹ̀ ó ní ó kọ rẹ̀ pa nínú òǹkà kí ni ẹ lè wádìí rẹ̀ wò ó rí bẹ́ẹ̀ ni àwa ti gbọ́ orí nǹkan ni kí lágbájá kó tó di pé yóò jẹ́ gómìnà àfikẹ́ yí ọkọ rẹ̀ padà torí ẹni tó fẹ́ bá fà á yìí ó kọ tẹ́ni yẹn tẹ̀wọ̀n ju tiẹ̀ lọ kí ló dé tẹ̀ ń sọmọ orúkọ tó wù yín tẹ̀ tẹ̀ wádìí ọkọ náà wò rí. àṣìṣe tóbi ṣe pọ̀ o ọmọ míì tó bá padà gbọ́bi tí àṣìṣe ìṣẹ̀mí ayé rẹ̀ ti wá kò ní dáríjì àwọn tó bí i kì í ṣe pé nítorí pẹ́sẹ̀ tí wọ́n ṣẹ̀ náà wá ní kíni nítorí wípé wọ́n kàn sọ kan anyhow nítorí pé wọ́n láìkì ẹ̀ nígbà yẹn ṣùgbọ́n njẹ́ àkànṣe wàá wò pé ọmọ yìí èmi ti rọ́mọ tó dúdú rí wọ́n bí i ní dúdú wọ́n fún un lóko ọmọ yẹn sì change ó pupa kì í sọ̀rọ̀ àwàdà ó ṣẹlẹ̀ mọ́ orí ni o. kẹ́lẹ́ mọ̀ wípé tá a bá sọ̀rọ̀ nípa orúkọ a bá ní àyàn ọ̀sẹ̀ mẹ́fà kò láàfi túmọ̀ rẹ̀ ní tí wọ́n ń pè ní orúkọ gangan ṣùgbọ́n fáfàní ìwọ tó ń wò mí lónìí ẹ jájọ yànnà náà tí wọ́n ń pè lórúkọ díẹ̀ bóyá gbogbo tá à ń wé látijọ́ yìí ó lè má ní ṣòro ó lè jẹ́ bí ó kọ ó lè jẹ́ bí ó kọ ìpè ah, àsọmọ nsúná ọyà àfọpẹ́ fọ́lọ́run dídígbìdìdìgbìdìdìdì gbẹngbẹngbẹndì lọ́kàn àti lóhùn wa bẹ́ẹ̀ ni àwọn àgbókọ ọmọ náà jáde báyìí orúkọ ọmọ náà yóò máa jẹ́ bábà tí lè lẹ́mọ pẹ́ẹ́ nǹkan kan ti yí padà ṣe é rántí dọ́tà treat virus nípa ìbímọ. Bàbá wa Asheik Abdulmumin Onoto bàbá ìbìrà yẹn ni o ní tá a gbé wá fún ọ lónìí nípa ọ̀rọ̀ orúkọ ó wà nú àkọọ́lẹ̀ Yorùbá náà bẹ̀ pé ọ̀rọ̀ orúkọ ó wà bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé tó bá fi tára rẹ balẹ̀ lónìí ó ṣeé bóyá wàá bọ́ nínú tí náà ń káàkiri yìí tí ò jẹ́ kó làmì láàka mo kí yẹn bá mi káwọn ará ilé dákun. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀rọ̀ tí ń gbé mi nínú bẹ́ẹ̀ bá ti rí bí mo ti wọlé ẹ̀ ti mọ̀ wípé tí mo gbé yẹ̀wò lónìí ọ̀rọ̀ orúkọ ni. sà kó tó di pé àwọn èèyàn níjọ àsàlátù lọ́jọ́ àlàmísì tó parí oṣù yìí ẹ máa bọ̀ ọ́ àsàlátù ti bì í sínú láà bẹ́ẹ̀ bá sí nílẹ̀ yìí tẹ̀ sí nàìjíríà ẹ darapọ̀ mọ́ wa lórí live streaming o ṣé ẹ gbọ́ now sir olóyìnbó pè ní now hmm. yorùbá sọ pé ọ̀rọ̀ orúkọ hmm. àwọn òyìnbó tó wá fọ wọn ní name hmm. àbí òye mẹ́ẹ̀ súnáńkà ìná súnáńkà àti súnáńkà àti súná àtòkọ. Mm ẹja kọ́kọ́ gbé báyìí pé kí kọ́kọ́ ní orúkọ. alhamdulilayi ọlọ́run ṣe o sẹ́rí orúkọ hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan ni pé tọ́ba ní kó máa tú ní tó wà ń di orúkọ hmm. ọ̀sẹ̀ mẹ́fà á wà lórí rẹ̀ àìbẹ̀rẹ̀ sọ́kọ́ nìyẹn. mo wú ẹ o. kọ́dà ó jù bẹ́ẹ̀ lọ kì í ṣe ní téèyàn lè tú tán. tèmi tó ní mẹ́fà. kò ń ṣe ní tí èèyàn lè tú tán a kàn lè fọwọ́ kan ẹ tó jẹ́ kókó níbẹ̀ ṣe rí kókó bẹ̀ hmm. tá a lè fọwọ́ kàn pẹ̀lú àsìkò hmm. agbára àṣírí hmm, ẹ̀yìn ìyẹn ó lò láyé ni wọ́n fẹ́ máa pè é yẹn. agbára àṣírí tí ó fi lo ayé tí ó fi lò sẹ̀mí ayé òun wọ́n fẹ́ máa pè àwọn náà fẹ́ tẹ̀ mọ́ lára níjọ́ tó máa fẹ́ sọ lórúkọ pánẹ́ẹ̀lì sẹ̀mí ayé rẹ̀ bọ́ọ̀dù yẹn hmm. òun nìyẹn. ẹni tí ó lò nìyẹn. <laughs> ṣé mọ̀ pé bá a ṣe sọ ẹ̀ ń sìn ààrẹ ní tí mo rò pa ẹ̀rọ inú ilé ọlọ́lá ti bí ẹnu ilé olówó ni bí wàá ṣe lò ó láti kìnnìkan dé kìnnìkan nìyẹn àyè wà ńlẹ̀ láti ṣe ìgbìyànjú pé yes wọ́n lọ lọ lú òyìnbó wọ́n rà rí mọ́tò báyìí ní ó mọ̀ gùn irú ilé báyìí ní àwọn ọ́fíìsì nǹkan kan hmm àmọ́ pé kó lè lọ free orúkọ tí wọ́n sọ yóò lapa tààrà lára ẹnìyẹn ṣe rí abímọ hmm. wọ́n rí bí hmm. ọlọ́run ti yọ̀ǹda yẹn fún un. àdúpẹ́ o. ó ti dáyé. a kó ewu ọmọ. irú ayé wo lọmọ yẹn ó gbé hmm. ibi orúkọ ló ti bẹ̀rẹ̀. Hmm ṣe rí bá ṣe máa ń sọ pé ọ̀rọ̀ ìràwọ̀ ẹ má bínú mo fẹ́ yà síbẹ̀ díẹ̀ hmm. ọ̀rọ̀ ìràwọ̀ hmm. téèyàn gbé wá sáyé hmm. tí ó máa lò orúkọ yẹn tí wọ́n sọ ọmọ yẹn ó lè tún ìràwọ̀ yẹn ṣe that is yóò correct astral imbalance tọmọ yẹn bá wá sáyé àbí tó dáyé bá ó sì tún lè jẹ́ sábàbí fún ẹni tí ó kó virus tí ọmọ yẹn lò throughout ìṣẹ̀mí ayé ẹ̀. tọ́lọ́run bá kọ́ lẹ́ni tí kò ní níyàwó kò ní lọ́kọ. Hmm? àmọ́ tó bá jẹ́ pé Ọlọ́run kọ́ lẹ́ni tí ó lọ́kọ tí ó níyàwó orúkọ tó bá ti sọ ọmọ yẹn látijọ́ yẹn ni ó lò títí tí ó fi dẹni ọkùnrin àbí tí ó fi dẹni tó ń gbéyàwó sílé. Hmm. ṣe rí steps làwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ní tí ó lò láti day seven àbí day eight ó dìpẹ́ níjọ́ tó bá ń sọ ọmọ lórúkọ níbi tán ti bí títí dijọ́ tí ó di pé yes yes i do àbí i want to marry hmm. ntí ó lò títí dijọ́ yẹn nìyẹn hmm. ìjọ tó bá tó pàdé ẹni bí ní network? tún lè change hmm. àmọ́ ìtọ́lọ́ fi ń jẹ́ ọlọ́run ọ̀run ló mọ tó kọ ọmọ ẹgbẹ́ à yóò lọ́kọ àbí yóò níyàwó. bó lè yẹn ṣe ẹ jẹ́ kí n lè rè báyìí torí sẹ́rẹ́ lòmíì pàápàá jùlọ àwọn ọmọ òde ìwòyí tó bá jẹ́ wípé dọ́ọ̀gì Dean, wà ní hmm. ẹlòmíì fẹ́ lè pe orúkọ ọmọ rẹ̀ ní dọ́ọ̀gì dín. torí pé ó fáìn létí rẹ̀. torí pé ó fáìn létí rẹ̀. àbí fẹ́ nìkan aṣáájú ìlú kan jẹ́ bẹ́ẹ̀. ẹ jèrè láyé. yóò kàn sọ bẹ́ẹ̀ pé i just love this name. kẹ́kẹ́ bọ́ kó jẹ́ pé gbajúmọ̀ kan. bẹ́ẹ̀ni. ní ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n kàn sọ ọmọ náà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n láti fi lè ṣàtúnṣe hmm. ọ̀nà wo lèèyàn máa ń gbà á sọ ọmọ tuntun bẹ́ẹ̀ tí wọ́n fi ní fún ọmọ yẹn nípìn tí ò fọwọ́ ara rẹ̀ yàn. tó alhamdulilayi Ọlọ́run ṣe. ṣe rí àkọ́kọ́ ọbẹ̀ náà ní ìgbésẹ̀ hmm. ìgbésẹ̀ tó wà ńbẹ̀ náà ni pé kéèyàn máa rò ó pé òun mọ̀ tán hmm. àwọn èèyàn wà tọ́lọ́run fi sípò wípé ẹ dákun ẹ bá ń wá ẹ bá ń ṣàkíyèsí orúkọ hmm. tó dáa fún ọmọ tọ́lọ́run yọ̀ǹda fún mi. Hmm. ṣe rí eléyìí tèmi ń sọ yìí nípa orúkọ ó go beyond pé á inú àwọn orúkọ tó fine nínú Quran. Sharafadeen wà ń bẹ̀. bẹ́ẹ̀ni Abdullahi wà ń bẹ̀. ó wá pọ̀ lọ bẹ́ẹ̀ ó go beyond that o. ṣe mọ̀ pé ká sọ ọmọ ní Islamic name Muslim hmm. name tó fine hmm. òun ni understanding ọ̀pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ni. ṣe rí lábẹ́ rúpa ti mọ̀ pé ọmọ yìí ti wáyé ó ti fara kó nǹkan wá sáyé hmm. kó mọ̀ wá mọ̀ ló lọ bẹ́ẹ̀ hmm. ní ó bí wípé ẹ dákun inú orúkọ tí wọ́n sọ ọmọ wàhálà yóò ṣàtúnṣe ìràwọ̀ tọmọ yẹn ó lò láyé rẹ̀. yóò sì tún pín ọmọ yẹn sínú àwọn àràwọ̀ míì. straight ó dìpẹ́ndì level tẹnitẹ́ bá mọ̀ràn lọ bá bá fi yan operate nínú spiritual rẹ̀ àti understanding ẹ pẹ̀lú ilé ìràwọ̀ hmm. tẹ́ ẹ bá ti sọ ọmọ mi lórúkọ mi kódà ọmọ mi nínú ilé ìràwọ̀ ó jìn débi wípé ìràwọ̀ iná hmm. ló bá wá sáyé ìràwọ̀ iná tọmọ yẹn bá wá sáyé hmm. nígbà tá a ti gbé e yẹ̀ wò tá a ti wo pé káì ọmọ yóò popular ntẹ́lómi fẹ́ gbọ́ nìyẹn ti tán àmọ́ jù bẹ́ẹ̀ lọ yóò popular ṣé síbi dáadáa ni àbí kó kàn máa dá wàhálà lọ. kó bá jẹ́ pé ọmọ wọlé ìyá ẹ̀ bú ẹkún. Hmm. ṣe hmm. pé méjì yìí ni popularity. Hmm. ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ níbi irú ibẹ̀ ni pé òkè ìràwọ̀ iná tọmọ yìí bá wá sáyé yìí irú ayé wo gan-an ni ó fi gbé ọ through tó bá wu ọlọ́run tẹ́ni yẹn bá rìnnà pàdé ẹni tọ́lọ́run fi ṣàánú ẹ̀ ń bẹ̀ pẹ̀lú orúkọ ní wíwá nínú orúkọ tó jẹ́ orúkọ Islam hmm. ní wíwá tí hmm. wọ́n sọ ọmọ yẹn hmm. ìràwọ̀ yẹn yóò sì yí sí tomi àbí kó yí sí nǹkan míì pẹ̀lú orúkọ tẹ́ fún ọmọ yẹn òun ni ó wàá fà á kódà kọ́mọ yẹn kó wà láàárín gbogbo àwọn ọ̀tá rẹ̀ Yorùbá kan tẹ́bi máa ń sọ ń bẹ̀ ni pé nínú ìgbágó ni màrìwò ti ń ṣe ọ̀ṣọ́ ṣe rí ayé tí ó máa jẹ láàrin ìgbágó yẹn gan ọmọ wa wò ní pé á ah, dájúdájú ó tarabọ kíní kan ní kò tarabọ kankan. Hmm, kì í